This is Dawa Nigeria. Dawa Nigeria. Reviving the human by Bible. Dawa Nigeria. bó láti wá yọ kí n dédé ń dá máa yọ anabi alayhi salatu wa salam wọ́n sọ pín yẹn wọ́n sọ sí wọn fún wa bó wa náà la mọ̀ múdù ni àwọn náà máa múdù mẹ́rin àbí ó sì dédé ẹ̀kúnwọ́ wa ẹ̀kúnwọ́ wa kan sì dédé múdù kan mọ́ wà fọmọ kékeré yọ àfihàn ní kásẹ̀sẹ̀ máa wò yí pé yes n bá tún fọwọ́ yọ tán màá tún fi múdù yọ ọ̀n sáfihàn tó ẹ̀sìn nìyẹn àfẹ́ bẹ́ẹ̀ nú ẹ̀sìn Islam àfàfihàn tó tọ́ba sáfihàn tó ṣètọ́nù ó mú ọ padà nínú ẹ̀sìn náà ọ̀pọ̀lọpọ̀ àwọn foundation wà tánà bí rí ìmọ̀lẹ̀ fún wa nínú ẹ̀sìn Islam pé ọ̀gbọ́dọ̀ sáfihàn tó nípa ẹ̀sìn rẹ̀ sáṣe gẹ́gẹ́ bí wọ́n ṣe ní o ṣe bọ́bá kù bí kan ọlọ́run àbíọ́ sọ sáṣe bí wọ́n ṣe ní o ṣe èwo nínú wa ló sọ pé òun rírun kí èwo nínú wa ló sọ pé gbogbo ohun tí mo kíra ìbámu ti dá yé kò sí ìtàlù àlá mi járí kò sí ìtìmí ọ̀sàlù àlá fún ta ló tó bẹ̀ tí ó sọ ṣùgbọ́n gbà tó ọba ti mọ̀ mọ wulẹ̀ tó wá máa ronú kó wá máa dààmú mẹ́mórì rẹ pé jẹ́ntì ẹ̀ tí ń kì wò náà pé irun wo mo kí náà ah, mọ wulẹ̀ sáfẹ́ tó mà sí wọ́n sábà pé òun sàlù kírun ni ìtọ́ bá ṣẹlẹ̀ wa pẹ̀lú múdù bàbá wa máa mú dù ká sì máa mú dù lọ́dà tó o bá ti mẹ̀kún ọwọ́ rẹ sáàmù kankan nínú ilé mo ti sọ fún wa náà rí o ní ìdíkọ́ ẹ̀sẹ̀ máa ń wọ́n mọ́ ìgbẹ́ bá ń ra múdù ẹ lọ kánú kí ló ń dààmú ara rẹ̀ sànàbí ni ẹ ìran abọ́ kan ní máa yọ jáka ni sallallahu alaihi wasallam ẹ̀sìn Islam international nìyà kì í sọ̀rọ̀ pé táàbà ti rí nǹkan ẹlòmíì yóò pé alájà kan ní ọlọ́ fún amúdù ẹni tí ò tí ì lọ́ ò gbọ́dọ̀ ní múdù nílé ó ti fẹ́ dà bẹ́ẹ̀ ní kì í dẹ̀ ṣe bẹ́ẹ̀ o ìwọ gangan fúnra ara rẹ tó bá délé ní ìsìnmọ́ wulẹ̀ wọn sọ pé àfa ẹ̀ bá fi mú dùnà ṣẹ́ mọ́ dààmú lè mọ́mù mọ́ wọ́n sì dààmú àfa àdúgbò mọ́ ìwọ náà bọ́ lé bu gaari aburú ráìsì sílẹ̀ tó wọ́n jẹ́ sí pé wà ní tàbí nǹkan tá a fi ń yọ ni tọ́ ọmọ pọ̀ agbára rẹ ká tọwọ́ bọ̀ tí ì bá ti sọ ọmọ kékeré fọwọ́ méjèèjì bó báyìí kọ́ ọ wá mú bóyá ike kan lọ́dọ̀ rẹ kọ́ ọ dà á sí tọ́ bá ti ṣe tó dọ́bà ẹ̀kọ́ ọmọ kékeré ni tí ọwọ́ rẹ̀ kì í sọ́wọ́ àgbàlagbà fún ní kéèyàn pé lọ́ọ́ fi lọ́ọ́ fi yọ ìwọ náà ti ní mú dùn lé nìyẹn ìsèmí bàbá tó ra onídẹ onírin tí wọ́n kó wáyé láti mm, àwọn India àwọn àwọn China náà ń ṣe àwọn náà lè ṣe fúnra wa láti inú ilé wa láì lọ síta nípa báyìí múdù mẹ́rin náà ni ṣíṣe sọ́ọ̀rù kan òun náà ni ẹnì kọ̀ọ̀kan yóò máa yọ lórí ara rẹ̀ gbogbo wa máa yọ fúnra wa a sì máa yọ fáwọn ìyàwó wa àti gbogbo àwọn ọmọ wa àti gbogbo àwọn tó bá ń bẹ lábẹ́ àkóso wa.